السلام الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه يعين فوعد سنة يقال رجاك لا يفتك ولا أشوى نيقى رجاء صلاة صلاة الأهل الأعزاب وأنتم يا رجال nítorí àwọn òfin kan tó wà nígbè pàtàkùnlọ mọ́sọ̀tò àtò ọ̀gbọ̀nà ẹ̀ka ṣẹlẹ̀gbà àtàwọn òfin tó wà lẹ́yìn pé láàrin kájú ìfọ̀lọ́ ọ̀sán ìlà ọ̀sán ọlọ́run nígbà tó ń tẹ̀ lọ àfi kọ́ balẹ̀ balẹ̀ àtàwọn ọ̀tọ́ wà lẹ̀ tó ti sọ ọ̀sọ̀lá àṣìlá sọ wípé màá tó kọ̀ máa ń gbọ́ fàtẹ́tẹ́ ìgbòho ọmọ àwọn ọ̀gbọ̀n bẹ́ẹ̀ fàtẹ́ ìgbòho má sọ̀tà tó. Ibi tí mo bá kọ̀ ní nípa rẹ̀ ẹ̀jẹ̀ náà sí. Àmọ́ mo tí bá parí láti ọdún fẹ́ ṣe ẹ̀sìn nínú nǹkan ẹ̀rọ. sọ wípé àlùmọ̀ṣọ́kọ̀tò tẹ̀sílẹ̀mọ̀ tẹ̀sílẹ̀ gbogbo tóbi ti lé báyìí fún ara náà ní wàrà gbogbo báyìí ni ẹni kírun ẹgbẹ́ kírun ẹgbẹ́ kúrú ẹsẹ̀ gbogbo ẹ̀fẹ́ ẹ̀ lálágbára nítorí pé láwá nígbà kò sí ohun tí ń gbẹ dandan fi ìrẹ́yìn lè ṣètò àfihàn lálágbára kò sí ìjọba tó gbẹ dandan. mo lọ́kà nígbà tí ìmọ̀ràn àwọn ọ̀sọ̀ yìí àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ìgbàlagbà ni bàbá yẹn ti gba ìsìláàmù. ìgbà tó wọn gba ìsìláàmù wọn kàn pé àìlera ànábì sọlọ lọ́kọ̀ àríkè ọ̀sọ́lá ìgbà ìlera ń bẹ fún wọn pẹ̀lú ohun tó ní ká máa lò kí lọ́lẹ̀ yìí bóòlù ni ó ti máa ké tọ́dọ̀ lẹ́yìn ibi sọ́nà wa sọ fún bàbá rẹ̀ pé ó sì wá tó fi táwọn àlùlọ títí ayérayé nígbà tí yàrá láti wà nínú kọ̀ǹtíṣà tí ọ̀rọ̀ rẹ̀ lọ́rùn láti lò òkè lọ́rẹ̀. ibi sọ́nà wa sọ fún yín pé sọlọ́lọ́ àrẹ sílẹ̀ àti sọ́ọ̀tì kan ìmọ̀ kírun nídùú kírun nídùú nígbà tá a máa ń ka kí wíyà. فإن لم تستطع ọkọ ara rẹ̀ àwọn ọba alágbára àti dúró kéwù tó ń kírun lẹ́yìn ìlànà ìtàjà tó bá tó wá lágbára fàálà jàǹdì kó o fẹ̀gbẹ́ lélẹ̀ máa kírun. kódà wọ́n lẹ́gbàá wa àwọn ìtòsọ̀ pé ọba tó lágbára ó lè máa fi ìtọ́ka ọba àti kírun sọ nípa bẹ́ẹ̀ tí àwọn àlefà ń tẹ̀sí àkíkà ọ̀rọ̀ lọ́wọ́ ní ọ̀rọ̀ ìyàtọ̀ wọ́n kàn ní àwọn ẹ̀kọ́ àti àwọn ìlànà ètò ìyàn tẹ̀lé ní ìwà abẹ́tọ̀ ní ìjòkó ìṣe pé yàn máa kọ́ ọ̀tàn ní ìyàn kàn ní bí ìkókó ọ̀rọ̀ rẹ̀ ìforíkalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ jù lọ bí ìyẹn ṣe fi kẹ́rù yẹn ní àti ètò ìparí tó bá wọn lọ́wọ́ kọ́mọ́sí ara ní wàhálà.